ajẹ́ pé òjò náà kọ́ ní ìwọ́ ìlú ká máa pa àwọn àfa àwọn ọmọ ìṣòro náà ká máa wá sọ wípé afẹ́ bẹ̀rẹ̀ èpo ìwé lè pé káàdì àwọn ọjà àtọ́kọ̀ àwọn ọjà ìwé wá o ẹ ní sọ ń di àwọn àfa àti oúnjẹ orí àfẹnú nípa ó sọ wá ìjẹ̀fọ́ àwọn àfáàní ọmọ wa máa rà fún orí kìíní àwọn ilé ká nǹkan ẹ̀ṣẹ̀ bọ̀ nǹkan dìbò tó ṣe é mú o wọ́n sọ sọ mọ́ kápẹ́ tí ń gbé inú bí mi lọ ìní wábí ọ̀nà ìní wábí so ẹ̀ẹ́dẹ́gbọ̀n àfáàlò nígbà yóò tọ́ jẹ́ wípé òdodo tí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbà tẹ́ bá gbà yóò kí òdodo yìí bàbá kan wá bá mi ọdún tí mo sọ̀rọ̀ mi sí o yóò ṣe ìtọ́yà àti pírísìpà lẹ́kọ̀ọ́ nínú ìtọ́ ìgbà tó ń sáko lọ́wọ́ àwọn ọ̀gbìn àwọn ọ̀gbìn ọ̀sàkáyọ̀ ní owó òwò gẹ́gẹ́ bí ìṣàkà wọ́n ní wọ́n máa ń yọ owó kan lórí àwọn olóṣooṣù lágbàtà àti wọ́sẹ́ ọ̀rọ̀ àgbọ̀ owó ìwà pé owó ìwà pé sẹ́ńdẹ̀ ẹ̀sìn yọ wà ní ọdún kan náà kí ẹ tó wà ní ìṣàkà mi. ọ̀rọ̀ ní ìṣàkà pẹ́lẹ́ ẹ̀gbọ́n mi ẹ̀yìn ọ̀dọ̀ ẹ̀kọ́ fún kẹ́mi ọdún sísè ọlọ́run nígbà tọ́ba pọ́dún kan lọ́wọ́ etí ìgbà àjọ ọ̀dà wọ̀ èyí tí ìjọba ti ń fa ọ̀rẹ́ ọ̀fẹ́ ìlú fọ́tì ọkọ̀ onímọ̀ ni ojú kan lọ mo sì ní ẹni tó jẹ́ àfáà fún mi ọkọ mi ni kọ́ńdà àwọn tó ń sùn díẹ̀ wọ́n wá ní nǹkan gbàgbọ́ ó ní bá bàbá rẹ̀ gbàdá ni òun púpà tí bá owó sọ fún mi wọ́n láwọn ò ọ̀sán àwọn ò jẹ́ wọ́n bá dára bí kejì bàbá rògbìnrin rẹ̀ ti gbé ẹgbẹ́ sọ wọ́n ní àbá kan péré bọ́sẹ̀ yẹn kan rò àwọn ẹ̀rọ wà bí o yóò fọwọ́ mo ní kí àbí tí mò ń la tó fọ́ náà sí máa ní èkì ìtura rọ́bà fi fọ́nà náà rí rẹ̀ wà lẹ́yìn. nínú àwọn ọmọ káàkiri sásì ló ń tu ẹ kí ni wọ́n ń sá ọ. wọ́n lé ṣùgbọ́n pa òkè lọ́wọ́ tó sùbà. wọ́n lè ṣùgbọ́n pa òkè lọ́wọ́ sùbà. wọ́n lè ṣùgbọ́n pa òkè lọ́wọ́ sùbà. sáyẹn wọn pa sùbà rẹ̀ ẹ̀ máa gbé sí gbogbo tí ì sí èyí fojú ẹsẹ̀ tó ń tí ì sí ń kọ́ ọ̀sán lò nígbà ọlọ́tún nínú àfi ọ̀nà tí ì sọ̀rọ̀ etí àṣìṣe wọn náà fi one thousand sí i nígbà táwọn àjọ̀dún àti àwọn àjọ̀dún táwọn àwọn sí ni wọ́n lọ́kọ̀ àwọn wọn sọ fún àpàrà pé àbámu ló máa jẹ wọ́n sì wọ́n wọ́n bàtà wọn ṣe nǹkan lọ kò sí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà ọ̀gá ilé jìmọ́ra ẹ̀jọ̀ ẹ̀dá kan ẹ̀jẹ̀ amúdútó àwọn àfa ẹ̀sìn wa là ń mójútó yẹn àwọn àfa akọ́nilọ́rọ̀ náà ẹ̀jẹ̀ amúdútó wọn ẹ̀ńtọ́ bá sì wà àbáwọn náà kò sẹ́yìn tó sọ ọ̀gá gbọ́dọ̀ bó ṣe rí nù ṣùgbọ́n ibi mo kéré náà rèé se é ràn lọ wọ́n fẹ́ padà lé kí wọ́n máa fún lówó oúnjẹ ẹ̀sánú náà lọ́wọ́ ń bá fi àsìkò bẹ̀ ẹ jọ òdodo tó ló ń fọ̀nà bí kọjá bá ṣe ń sèta ètò pọ̀ ọlọ́pàá san àwọn apá wa lẹ́sìn gbogbo àwọn ni wọ́n kọ́ fi ten thousand lọ́sẹ̀ sí wa pé ọ̀rẹ́ kí bàbá káwọn apá wa ló bá wọn sọ̀rọ̀ káwọn sáǹfààní bẹ́ẹ̀ ní ah, ah. báyìí. ṣùgbọ́n mo ti wá ń gbọ́ owó tí a bá gbàgbé a fi sí àkáǹtì láìpẹ́ tí à ń kọ́ lọ wọ́n sábà tí à ń kọ́ lọ ní báàgì ìṣá ọ̀la ẹ̀tọ́ wa fẹ́ tún wá yóò máa jẹ́ pé owó láìpẹ́ ni àmúwá ìṣá ọ̀la tó lábẹ́ bẹ́ẹ̀ ká máa béèrè ìbéèrè bá náà tí ẹni tó bá fẹ́ mú wa nù sọ tó lọ́wọ́ ẹ̀fọ́ tó lọ pẹ̀lú àwọn ọ̀dẹ́dà èyí tí aláṣẹ ìwé ọ̀rẹ́ aláṣẹ tó pẹ̀lú. náà ìbéèrè wa ni pé ìbéèrè mi ni pé wíwà tí wọ́n sọ ẹ̀sọ́ pé Islam sunna sunna ni Islam alhamdulilah bọ̀ àwọn ọmọ ayáfẹ́ mi kó jẹ́ ní kankan lè sè wọ́n ní àwọn olùmọ̀ pé sóyún pé gbogbo òṣùwọ̀n ni wọ́n ní alùsùn náà wọ́n ní rọ̀ dákun fẹ́ káwá ní kí a àdìtí àwọn tí gbogbo fún ní àdìsúnú rẹ̀ ni àbí ọ̀gá wa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ti Amẹ́ríkà àti Síríà tó sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. tó yẹ kí mùsùlùmí tó máa ta pé síríà pé àwọn náà ṣe lùsùn pé ń pé kó ṣẹlẹ̀ sí ọmọ mi yá wà pé kó ṣẹlẹ̀ sí ọmọ mi. Ẹ̀ta. Ìfà kúrò àkàrà ẹ tó fẹ́ kí pàrọ̀ mi. Ẹni tó ti bí ẹjọ́ ti ń kí tá a rí lọ tó a fẹ́ kí ṣàpá òun sì sí. Sáwọn àlè, ìpínlẹ̀ tèmi ni wípé pé tí èèyàn lè fi nǹkan kan tọrọ wípé kí ni pé lọ́la sàákiri kan lọ́la bàbákiri kan lẹ́yìn àdúrà ní ìbáwẹ́ ṣe lẹ́yìn àdúrà ní ìṣe ewu ọlá nǹkan báyìí tí èèyàn lè fi tọrọ. ìbéèrè tèmi ni pé nínú islam nínú tẹ́sí tó wọnú ṣúná bí ara ọ̀gọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì sí ìmísí wà nínú ṣúná. kí ni jẹ́ mi sí? Bàbá akérò ẹ̀rí ìjọ tó yìí sí tẹ́lẹ̀ tí ọ̀rọ̀ alágbàdo tó yìí kí mo tẹ́lẹ̀ tó kọ̀jọ̀ tẹ́lẹ̀ tó lọ bí àti ní kí o tó sàkàlẹ̀ ìsìlámù kí o. Àbójúṣẹ́ olójijì. Jọ̀mọ́ kò sí ìmọ̀ ìsìlámù ààjì àmọ òun làwọn tó gbé ìmísí kalẹ̀ náà fi gbé kalẹ̀ wọn. ìtẹ́sí nǹkan ní ìmísí mọ́ra má ti sí bàbá tó bẹ̀rẹ̀ mi àfi dáwọ́ pé ọ̀tọ̀ ni Yorùbá táwọn mi èyí tí Yorùbá ń pè ní ìmísí omi tí ò ṣẹlẹ̀ sí ìyẹ̀tẹ̀lẹ̀ tó wá ṣẹlẹ̀ sí lójijì tó wá rújú tí wọ́n wá ìkọ̀ náà. lábọ̀ owó lóyún wa títí ń tajà ọkọ̀ ìjọba ìjọba ló lóògùn ṣé

ẹ má dìde ìsìlẹ̀. ṣé ìran bàbá ń ní tàǹdọ̀ nígbà gbèsè ilé ìlọrí padà ilé ìlọrí gbèsè gbogbo bí kan òwò ní ta nígbà gbèsè ilé ìlọrí gbèsè. sínú àmì ẹnìkan ó dá owó ẹ̀mú sí alẹ̀ ọmọ nílẹ̀ tí mo gbé ilé ráyè mi ó wà lóṣù apáàtì lóṣù padà bẹ́ẹ̀ lọ́wọ́ nígbà tí o sì ń kan ó ṣe é wù ní ìlú dáadáa ṣé ẹnà pẹ̀lú ẹgbẹ̀rún bí ẹ̀sìn wọn bá ń ṣe ni nígbà wọn lè fi ara nípa tó lọ ọdún kan. a ní káwé èkó ọ̀tẹ̀ èkó abú kájàmú kèrè kó dáwọ̀ jẹ kájàmú kọ́tàláwo ẹ̀jẹ̀ tó gba kò sí ìwé sí ẹ̀ ẹ bá sì gbàgbọ́ nìkan sọ pé ọ̀nà òun nínú ìsìlámù òpùrọ̀ ni òun nìyí oṣù ló pè é ṣe mọ̀ pé àwọn tí wọ́n ń gbà wọ́n bíbí ní wọ́n ní nǹkan tó jọ wọn. nítorí pé ebi náà bá pa wọn máa ń sá o wọ́n máa ń sá o. àwọn sáà kéékèèké tí ó máa sáà kéékèèké tí ó pọ̀ tí ó máa fò bí ẹyẹ. ẹni tí wọ́n wọlé ní àsìkò ìṣe ìjọ ti ń kíkọ́ ìwé rẹ̀ wọ́n bá wọn kí méjì tí wọ́n ti sẹ́lẹ̀ mọ̀ fún méjì àpàtì ìlú rẹ̀ nítorí pé ayé kí ìlú ìrìn lẹ́yìn ẹni tí ń ṣe náà fúlà gẹ́gẹ́ ìṣẹ̀lẹ̀ sí mohammed bin ìjọba ó ní mọ́mù àdúgbò wọn yóò sì ọ̀nà kí iṣẹ́ ilẹ̀ yẹn nìyẹn yóò sì àpàdà àdúgbò wọn lọ kí iṣẹ́ ìfún àwọn èèyàn. ẹlẹ́kùn nínú méjèèjì yẹn ni ó dè ní fúlà tí ẹ ní bíyẹn kí kí ó sì wọlé lójú ẹsẹ̀. èyí tó ń sì kí ọ̀rọ̀ ìgbọ́n ọ̀rọ̀ àbọ̀ tó ń pè yẹ àṣìgbọ́ni àjẹpẹ́ ìmọ̀ọ́mù ló ti ń kíṣẹ́ ìgbọ́n náà kí wọ́n pè yẹ. àwọn ará létí wò tí kẹ̀kẹ́dẹ́rẹ́ kẹ́ yìí kí iṣẹ́ ìgbọ́n kí àwọn ṣe. bákan náà wọ́n sáré fi ọmọ àwọn kékeré jùmọ̀ ọba akẹ́kọ̀ọ́ kọ́ wa níta wọ́n sùn látọ̀rọ̀ ìwọ́n ìwọ́n iṣẹ́ owó lórí tó bá ṣe ìyá máa ń fi báńkì lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ ọ̀gá gbọ́dọ̀ bọ́ọ̀kọ̀ bá bí àbùkátà yìí wọ́n bá ní kẹsàn kí o fi yí sí kò yẹ tẹ́lẹ̀ kẹ́kọ̀ọ́ yìí ọmọ mi kàn máa ń lọ tọ́jú ọmọ mi dọ̀kọ̀ ọmọ mi yẹn lọ láyè bá ń fàyà dúró ní ìṣọ́ọ̀tì ẹkùn méjì òfin mi ìṣe ọmọ rẹ rẹ òun irú sọ́yọ́ náà ìgbàgbọ́ wà ọ̀bẹ̀rẹ̀dà mo lọ́dọ̀ ní kẹsàn-án pé mo tó mo mọ̀ gbà ń bọ̀ tí bá ń kún fún mi mo bùkọ̀ lọ bọ̀ bẹ̀ tí bá tún kún lọ́rọ̀ bọ̀ bẹ̀ à èyí tí gbọ́wọ́ ju mi jù mí lọ wọ́n máa ń yẹjú rẹ̀. ṣùgbọ́n ká máa gbé lọ́mọ bàbá wa wọn náà ṣé bọ́lá ló wọ lẹ́tí bọ́ ìkẹ́kọ̀ọ́ à ṣé bọ́lá padà sọ́dọ̀ ẹ̀ wọ́n náà. bàbá mi ní ìsìnkú ṣe ìsìlámù. ara àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ rí sí ò tí ìfìdímúlẹ̀ pẹ̀lú náà tó ti wá kíkà kí láàrin ọmọdé náà ló náà wá. ara ẹ̀ náà lọ fà á tó fi jẹ́ wípé n tó pẹ̀lú ọ̀pọ̀ o. ṣé ọ̀nà pé ń gbà tí àwọn bàbá yìí tí wọn ò rí ju tí ń ṣe ń lọ ó lọ sí nǹkan wọn. àwọn kan padà gbà wípé ẹni òun tó ní ọwọ́ òun ìkọjá tí ń ṣe. Ah! Láyé ní ìtàwé ní ìwà dáa o sà ó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ibẹ̀ látún rẹ̀ tí olóṣèlú àwọn àgbàlagbà pé àìsà àfa àìlèjogún rẹ̀ ó ti tóun iṣẹ́ rẹ̀ ẹbọ náà ti pẹ́ kò sí ẹ̀dá. jọba ẹ lọ wo títíẹ́tẹ̀ tó lọ́nà kàwé ọ̀sán àti sáwọ́ kàwé wọ́n lọ́wọ́ kó àdìgbò mọ́ orí pẹ̀lú túbọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ mi ṣe tó pé èèyàn pẹ̀lú ìsìlámù àmì jọba ẹ̀jẹ̀ àfi ẹ̀jẹ̀ àfi tó bọ̀ ọba rẹ̀ wọlé àgbàdo kan sí rẹ wọlé ìjọba tuntun rẹ dákun sàánà èmi náà ti kíra kọ ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ gbà ó. àwọn ará Iran wọn ní ọ̀rọ̀ yìí ní ìpínlẹ̀ sí i. ṣe ní etí ìṣẹ̀lẹ̀ lápẹ̀rẹ̀ ìrìn méjì náà ní ọ̀gá sí ẹni tó ní àtẹni tí ó nìyẹn àwọn tó ní ohun àwọn tí kò ní ọjọ́ ìgbìyànjú òun á pọ̀ jù. Èmi ò bá ní ìtọ́ka àwọn làkúrà. Ṣùgbọ́n bàtà arúgbó ẹ̀yìn àgbà ti tẹ̀. Nàá ọlọ́mọdé ọlọ́run sọ nígbà rẹ̀. Má dàgbà rẹ̀ sọ wọn rẹ̀. Má dàgbà rẹ̀ sọ wọn rẹ̀. Ogun ìgbọ́jà ogun ogun abẹ́lélé ogun abẹ́ òkú ìgbọ́jà ogun mọ̀ ń lọ gbọ́dọ̀ lọ́dún tí mò ń sọ. Kàmùsọ̀ sọ bá wà báyìí àbúṣe ìgbẹ́gbẹ́ láti gba ọtí ní ìṣọ́nà ọlọ́pàá ìgbàgbọ́. Bàbá kan àwọn ọmọdé ń sọ̀rọ̀ wọ́n ń sọ̀rọ̀ bá wà láti ṣàlàyé àbúrò ọ̀dà ní ìfọ̀. Orí yìí sì dìbò jẹ̀rẹ̀ ọ̀rọ̀ púpọ̀ ìṣọ́nà àbíjì làwọn ọlọ́pàá náà ṣé mo ti ìlú bá ìdàgbà wọ́n ní ọmọ mẹ́fà lọ́wọ́ àwọn ọlọ́wọ́ tí mo lọ́wọ́ wọ́n ní ìwọ́n sàpamọ́ sí ìwé àwọn sì wù àwọn sódà náà kọ́ra ẹni tí wọ́n bá ń gbà yìí wọ́n fi bàtà yẹ̀ wà nínú wọ́n ní bọ̀dọ̀ sí ìwé ẹ̀kọ́ yìí. Bí àwọn àkókò lẹ́nu ọ̀dà wọ́n gbọ́ nǹkan ní ẹ̀fì rẹ̀ ó ní àbá bàbá tó tún gbẹ́gbẹ́ mi bàbá tó gbẹ́gbẹ́ olùgbẹ́gbẹ́ gbẹ́gbẹ́ wọ́n yàrá òní ìmú sunsun lọ́rùn kan ní gbogbo wọ́n fi nà gbẹ́ ọmọ ara rẹ̀ kí ó tó wọ́n lọ́wọ́. Bí báwọn kúrò ayé lónìí ọmọ kẹfẹ́ ló ń pa ṣùgbọ́n ní tí ọ̀gá máa fẹ́ pè lọ́gbọ́n. bí ìdákúrò ní kí ni pẹ́lú wọn wọ́n yẹ kó wà á níbi tí mo ẹ̀ níbi ìjú òkú ní abẹ́ ibi tí ògiri ti wọ́n máa lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́rin kò sí fún. ọlọ́sàmẹ́gbà ló gbogbo gbogbo gbogbo wọ̀nyí bá ní pọ̀ sí bẹ́ẹ̀. oyè méjì ò lè máa gbà náà tẹ̀ náà kí ẹnì kan wá gàrí ọlọ́mọ mi kí ẹnì kan tẹ̀ kí ni o. bẹ́ẹ̀ ni mo sọ ṣùgbọ́n ìtì ń ṣẹlẹ̀ lágbàáyé yìí ẹ má ti ìjìká gbé ẹ̀sìn ká àṣàlàyé tẹ́lẹ̀ ló tó máa dà ẹ má ti ìjà gbọdọ̀ ẹ ṣáàjà máa bẹ náà kọ́ bá lè ṣe mọ́ nítorí pé nǹkan bá bá jù wọ́n bà mú o ó sì ọ̀sẹ̀ wọ́n mọ́ wọ́n mọ àwọn èèyàn tí káńsù fáìtì wọn báyìí sọ́nà wọn báyìí nàìjíríà àwọn sí o ẹnìkan bẹ tàjọ́ sọ̀rọ̀ nàìjí mo ní kéwàá àpọ́nlé mo ní ọ̀dà àpòbú ẹgbà ẹ ẹ ẹ ẹ lo play àwọn áfíríkà space wa free. Beijing bí Ethiopia bí Kenya bí Morocco wọ́n ní ustaasu ṣèbí ẹ̀sà ìjà wọ́n ní àwọn ọmọ ará ìyẹn wọ́n ọ̀gbọ́n o wọ́n ọ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe máa ń lẹ́bọ̀ mọ́ bí wọ́n bá bá rẹ̀ ní o kò sí ọlọ́run tí ń gbàdúrà àwọn ti dàní ẹ̀ ti ká búra. Àwọn ọmọdé àrùn gbòòrò ọlọ́run ti àrùn kùn án. sáà ṣe bí ìbọn ní gbọgbẹ tí ń kú lóògùn ní ibẹ̀ kọ́ ẹlòmíín bẹ tí ọ̀bà lóògùn ti lóògùn tó mẹ́wàá ní nǹkan ti dé. ọlọ́run ti àrùn kùn án. báyìí kò so sòdí àmọ́jì ọ̀daràn bá ní fi ti ẹrin lẹ̀ ní ìran bá ní gbé wa borí àwọn ọkùnrin sáwọn ìgbọ́kọ̀ tí ṣẹlẹ̀ Amẹ́ríkà ọmọ wọn ní sẹ́yìn níbi tí a yọ sí sẹ́lẹ̀bẹ̀ pẹ̀lú àbẹ̀sí yẹn wọ́n fẹ́ kẹ́lì kẹ̀kẹ́ bọ́lá ń di irun ní kọ́líjì yẹn kó ní agbára kan tí sẹ́lẹ̀ ọmọ ọ̀dọ̀ rẹ̀. tó gbogbo nínú ẹ̀fẹ́ lẹ̀ ẹ̀sán ìjà wọ̀ gbajúmọ̀ sí ọ̀nà ká sì máa ṣàdúrà máa ṣe ìrọ̀ ọ̀rọ̀ àkó wọ̀ta. òun ni ìwọ̀n gbajúmọ̀ kọ́ fún un ó ń kálukú ní ọ̀gbọ̀n ṣe ìdájọ́ ara ń tà sọ náà ìwádìí ìwádìí ìṣèlú báyìí kó ìyẹn lọ tọ́jú bá fẹ́ gbowó àkùrọ̀ ìwádìí nǹkan tó sẹ́nu pé mo náà pè àwa chéńjì ẹ̀ sílẹ̀ ìwádìí nǹkan ló mú. wọ́n sí wọ́n lè bá wọn lẹ́yìnlátù ìkọ́dúrú bébí lẹ́yìnlátù ìkọ́lónì ọ̀tún wá wò wọ́n náà bí ẹgbẹ́ wà sísè àfa àkọsílẹ̀ ẹ̀jẹ̀ kọ́lù ìbájú kò sí nígbà tọdún tó tẹ̀lé dé ọkàn tó yọ sí ọ̀sán ọwọ́ àpòlù nàá lẹ́yìn òru nàá lọ̀sán ọwọ́ ayé sí nàá olùkọ́ bí ìlú. àwọn owó ìwọ náà dáa olùkúù ṣe rí ètò wọn yẹn àwọn tẹ́tì wọn ló sọ fún àwọn alága òwúgbà jamaa nìṣó. àwa náà ìlú wa ara wa yìí náà ní kí ni o. ìlú wa ara wa mọ̀lẹ́sì lórí ń kọ́ni bí lọ́nà ẹ má bẹ́ẹ̀ ti káàfù lórí ìdílé rẹ̀ tọ́lọ́ rẹ̀ ẹ ti bẹ́ẹ̀ lórí rẹ̀ ẹ ti bẹ́ẹ̀ tọ̀rọ̀ yàrá rẹ̀. àwọn àmọ́mọ́ wa yóò dé ẹgbẹ́júmọ́ sí i àdúrà yín mú ilé yín lọ́wọ́ o nínú ọkọ̀ yín àti inú ṣọ́ọ̀bù yín àti ẹ̀yìn ọgbọ́n ẹ má lọ kọ́jú àbẹ̀yìn kankan mọ́ o ọlọ́run sùpánù ọ̀rọ̀ tààlà omi gbàgbọ́ àlámẹ́rì ẹgbẹ́ ní ẹ̀yà bí o bá fẹ́ sí dáadáa sáà sáà àbọ̀ ráìsì márùn hmm. mẹ́fà méjì ẹ lọ gbé fún márùn hmm. lọ́dún ẹni tá a tẹ́lẹ̀ ṣe ẹgbẹ́ ṣe ń lóòtù kìí ṣe bẹ́ẹ̀ máa fọwọ́ ọ̀rọ̀ àdúrà hmm. dáadáa ọ̀fẹ́ ìṣẹ̀wò ọlọ́run ti mà níyàn yín ọmọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kí ni o yóò sì máa kú yín yóò sì máa ṣàánú yín ẹ jọ ẹ dákun ẹ jẹ́ agbó ìjọba adẹ́dàá o alùsùnà wà jàmáà ẹ ń bá ti ń ṣe ìsìlámù òdodo bá nàbí ṣe ṣe alùsùnà nìyẹn ẹ ń bá ti ń lù sẹ́yìn nínú ẹ̀sìn bíi ń bá ṣe mọ bẹ́ẹ̀ náà ni àbúrò ṣe mọ tí ọ̀bà tí ìṣèjọba kò ní ẹ̀sìn kò tí ì kò ní ẹ̀sìn ṣùgbọ́n ìṣú náà ló kà fara mi tù. ọlọ́run jọ̀wọ́ bá wa sọ àbá wa àwọn pẹ̀lú àwọn olùjẹ wa ẹ̀ka alágbèsí ó máa sọ ẹgbẹ́ mọ̀ọ́lọ́run. Ìtàlà omi sí látòrò sẹ́ẹ̀dà ní omi ṣe. Tọ́hárà fọ́ sí ọ̀rọ̀ sọ̀rọ̀ pọ̀ òkè.